coração. Gente, dídùn ni dùn ni dùn lábọ̀ rẹ̀ jẹ́ kọ́ láyé ilé òkè tókè jẹ́ tókè jẹ́ nana ní sí ọ àmọ́ ti ègàn ni ó ní sí mi bí ọ̀rẹ́ àjèjì ló ṣe jẹ́ ọ̀rẹ́ àjèjì ló ṣe jẹ́. ìfẹ́ rẹ ló ń pa mí bí ọtí pa mí bí ọtí pa mí bí ọtí ọ̀rọ̀. Oh. dùn lábọ̀ rẹ̀ jẹ́ kọ́ láyé ilé òkè tóge jẹ tóge jẹ nana. Bíọ́lá ìjọ́nà irú ìwà ìsọlẹ́nu wo ló fẹ́ máa dálẹ̀ fún mi náà? Báwo kíkí ni nǹkan tó fi orí ẹ̀rọ tó fi ń kọlẹ̀kùn láago kan òru tó fi ń gbá géètì láago kan òru ṣé èmi nìkan ni mò ń gbénu ilé ni? Láńlọ́ọ̀dù yẹn ti dé ìbàlẹ̀ àárọ̀ tó bá rí gbogbo nǹkan tó ń sọ sí mi. Eh? kí ni problem kí ló ń wá káàkiri kí ni wàhálà tó kó rẹ sí mi ò fẹ́ wàhálà o oore ni mo ṣe di ọlámáyé kò dìbì mọ́ mi lọ́wọ́ jọ nítorí ọlọ́run ìwọ náà gbọ́ ọ̀rọ̀ dẹ̀ ọ̀rọ̀ ìdọ̀tí ọ̀rọ̀ rírùn tó ń fi ẹnu òṣì ẹyẹn sọ ó pàdé èèyàn ó ṣẹ̀ṣẹ̀ pàdé èèyàn wá ló fẹ́ fi ẹ́ ṣòwò ẹ̀yìn báwo náà ṣe ní fi ẹ́ ṣòwò ṣe bí bí èèyàn bá ṣe rìn náà ṣe ń kó bó ṣe rìn náà lọ ṣe kù ẹ́ náà bó ṣe rí ẹ pé o irin tó ń rìn irin dọ̀tí irin ọ̀pọ̀ ó gbọ̀pọ̀ náà ló yẹ fẹ́ fẹ́ ṣòwò yorùbá dẹ̀ sọ wọ́n ní èjàkùmọ̀ kan ò kí ń rìn dé ọ̀sán ẹnìkan tó bá bí ire ò kí ń rìn dé òru wo nítorí ọlọ́run mo fi bẹ̀ mi ò fẹ́ wàhálà o mi ò fẹ́ wàhálà ṣé o mọ̀ pé mi kan ni mo kọ́nu ilé tí mo wà mo wá rẹ́ǹtì lé ni oore dẹ̀ lèmi ń ṣe é mi ì fẹ́ kó o sọ́ di bímọ mi lọ́wọ́ tó bá mọ̀ wípé ò ní díwọ́ ìwà ìrìn burúkú yẹn kù àdàkèmí àti ẹ̀ka ọ̀ra wà lọ́tọ̀ọ̀tọ̀ mi ìfẹ́ wà láà oore ni mo ṣe o dídùn ni dùn ni dùn wọ́n kò bá tẹ̀ má wà lẹ́kọ̀ọ́ kan mi ṣáà ilé òkè tóge jẹ tóge jẹ nana ìfẹ́ òtítọ́ ni mo ní sí ọ àmọ́ òtí ègàn ni ó ní sí mi bí ọ̀rẹ́ àjèjì ló ṣe jẹ́ ọ̀rẹ́ àjèjì ló ṣe jẹ́. Ah. ẹ jọ láti bọ. Eh, láti àdúgbò yìí ni ẹ jọ Adéọlá ni mo ń béèrè. Ah, Adéọlá ó ti jáde o kò sí ilé ẹ ṣe pé lórí fóònù. mo ti ń pè é bí mo ṣe ń bọ̀ nbí náà ni mo ń pè é bọ̀ ó um, láì ní sọ pé ó switch off. Ah, bí a ti ní fat battery nìyẹn but tó bá dé kí ni kí n sọ fún báwo ni kí n ṣe jíṣẹ́. Uh, ok um, ẹ sọ fún pé Jùwọ́n ló wá béèrè. ok Jùwọ́n. Uh, um, ẹ sọ pé Jùwọ́n cabman. ah abẹ́yìn ni Jùwọ́n cabman tó rescue ọ̀rẹ́ mi lọ́jọ́ sí. no èmi kọ́ wọ́n Ọlọ́run ló ṣe nǹkan ẹ̀. ẹ ṣe gan-an ni mo ti wish láti meet yín láti mọ̀ yín ó ti ròyìn yín gan-an ẹ wò ọlọ́run tó lóyìn fún ọlọ́run náà á lo èèyàn ńlá fún ẹ̀yin náà lágbára ọlọ́run yín náà ní rogun àgbédá o. àmín àmín um, Jùwọ́n lórúkọ mi. Adéjọkẹ́ lórúkọ mi. okay. Um, nice meeting you. And you too, same here, sir. All right, she. Ẹ ṣé gan ni. Kẹ́ ah, Anytime you dey work for me there, mo busy. Ah, oh. I was. tẹ́ bá figure out better time ẹ pè mí ẹ pè mí ẹ pè mí tábà sí ẹ hello ẹ má bínú mo ní láti já kọ́ ọkàn kọ́ yẹn yeah oh sherry time yẹn oh perfect for me gan I've been waiting for your call now kò sí problem alright okay ẹ take care ara the boss. Do you know? She cooking soup. sú ẹ̀yin. kí ló dé kí la tún rí bọ́. látàárọ̀ bí wọ́n bá pè é wàá pè wọ́n ó ṣe kúkú jẹ́ kábẹ́ wáṣẹ́ sí telecommunication company kí wọ́n fi ẹ́ sí customer care kó máa gbé kọ́ gbogbo àwọn èèyàn tó bá ń Whoa whoa whoa wo wo wo wo ah, ah. kí ló ṣẹlẹ̀ gangan náà ṣùgbọ́n insult insult No no. lónìí ṣùgbọ́n máa insult personality mi clear fine please i don't like it don't insult owó oh, insult me. ni kí ló mean. wọ́n ọ̀rẹ́ mi yorùbá ní a kì í tó ra ẹni bá gbélé ká má tó ọ̀rọ̀ bára ẹni sọ èwo la tó bí má ṣe bá wí látijọ́ tó kúkú ti ń ṣe òwò burúkú yìí náà àrí kọ́kọ́. okay okay mo ti get point ẹ. Eh mo ti understand nǹkan tó mean nǹkan tó ń ṣe láti sọ nǹkan tó jókòó lé láti jọ ẹ̀ tára fi ní ẹ mo ti ó ti yé mi ṣó ti gbọ́ ìwọ má wọrí sórí mọ́tò mi orí high sea ló wà ẹ̀rù abá àyè ajá tó bá rí mọ́tò mi wá sá lọ ìyẹn ìkíní ṣó wá rí ìkejì apartment mi ní VGC <laughs> my three bedroom apartment all room and suite rooftop swimming pool wá sá lọ ní wọn kú ni eléyìí ò ṣe pé bóyá ọ̀rọ̀ ẹnu àbí dem say wetin you go see am yourself wá kú dànù so o oh, lè insult me o oh, ní lè insult me you no go fit you understand so mama try it. mama mú level yẹn wá ó jí mi dédé mi ni mo wà o ò dẹ̀ ń ṣe bíi kinní. hello. oh kò sí pé lénìí ok ok time o.

ìjọ tí mo ti ń jẹ iṣẹ́ fún mi láti jọ tí mo ti ń jẹ level báyìí mo jẹ eré léèrí <laughs> wow you are very sweet tí n bá tún yà ayé mi wá mi ní jẹ nǹkan mi mọ́ àwọn tó wáyé pé wọ́n ní girlfriend mo ní látijọ́ èyí mi ní jẹ lómi wọn láyé mi. <laughs> mi ò dẹ̀ tí wàá ṣe nǹkan kan ṣé nǹkan tó kọrí yẹn ni o fi fọ́ra ọ́ra báyìí. Ah, ẹyẹ lásán ni mo kọ̀ yọ jáde lápò tí mo ò flash colour tí bá wá flash colour ẹyẹ tó jẹ́ kọ́ ah, that means o máa fọ́ yẹpẹyẹpẹ nìyẹn. o ti flash colour mo ti fọ́ mo fọ́ pẹ́pẹ́pẹ́ ah, kí ló ṣẹlẹ̀ tó bá wá yọ jáde ńkọ́ you are trying to tell me that is the tips of the iceberg. yeah. wow. uh, <laughs> because of that, I'm gonna surprise you. Okay. You know what you're gonna do? What? yà di ojú ẹ. ok. ìrírí nǹkan tó fẹ́ fún ẹ <laughs> ọmọ tó bá ṣe dáadáa yẹ kí ọ tún ṣe dáadáa. kò rí level tó ń bọ̀. <laughs> this is just for you you are special <laughs> have this. owó oh, láti ní ìlọ iṣẹ́ tẹnìkan máa jẹ. Um, kò jábọ́ sílẹ̀ ṣé òun wo ńlẹ̀ ó kò jábọ́. kí lélẹ̀. àwọn ah, òkàyè tó wà ń bẹ̀rẹ̀ bó tẹ̀ ọ́ pé wàá hug mi straight àbí ṣé owó bisikíìtì lélẹ́yìí ni àbówó chewing gum àbówó chinchin. wọ́n kí ló ṣẹlẹ̀ wáyé tó change. kí n la ní kí ni ó jọ lójú tèmi ṣé nǹkan tó lọ tó sọ pé ó fẹ́ ṣe lélẹ̀ tó sọ pé ó fẹ́ spoil mi ha wọ́n spoil yẹ pẹ̀lú shit wọ́n spoil yẹ pẹ̀lú rubbish can you imagine o ṣe gbogbo ẹ̀tọ́ owó fún mi ní five thousand naira. five k kiri fún ṣọta ẹ ẹ sì àìsí wẹ láti yọ tí mo ti ń gbọmọ mi ò fọmọ ní five k ah, ah. ó yẹ kó mọ kó bóyá special yẹ kí n fún ẹ níyẹn. o ò ní ṣíọ sórí ẹ̀kọ́ tó fi spoil mi yìí tó wọ́ọ̀sì délé ló máa fi spoil yẹ ah, useless idiot rubbish. stupid stupid stupid guy. fún di ọmọ yìí ni.

bí mo ṣe jókòó mi láti ẹ̀kọ́ náà mo ṣe ń try number ẹ̀ kò gbé e bó ló jí lọ lẹ́ni weekend. nínú kó jẹ́ pé ó lọ jí ṣerun àbí ó sáré lọ sọ́dọ̀ tẹ́lọ̀ ẹ̀ torí ó possible kò ní patí lẹ́yìn tó fẹ́ lọ. Hmm, ìyẹn ni pé ìwọ gan ò lè sọ precisely ibi tó lọ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi lọ sí night vigil so àárọ̀ tí mo dé ni mi ìbá ń lé ìyẹn ni ò jẹ́ kí n lè predict ibi tó lè wà. ó lọ vigil mọ́jú lọ tún ń ṣe ó ti ń jíṣẹ́ adúrú iṣẹ́ tó ń ṣe láàárọ̀ yìí. owó yìí ò jẹ́ soso yàrá kékeré ní gbogbo yẹn. Jọkẹ́ máa sinmi o máa sinmi. ẹ ṣe ẹ ṣe. Um, mo fẹ́ máa lọ àsìkò russian làwà yìí àsìkò tí iṣẹ́ tiwa máa ń yá ni um, please Jọkẹ́ talk to her for me eh, kó tiẹ̀ ru ọ̀rọ̀ mi wò she is not being fair to me. dídùn ni dùn ni dùn lábọ̀ rẹ̀ jẹ́ kọ́ láyé ilé òkè tóge jẹ tóge jẹ nànà ìfẹ́ òtítọ́ ni mo ní sí ọ. irú ìyẹn torí yamayama yẹn he has nothing nothing to offer me oníṣòkòtò tínrín ṣòkòtò ẹyọ kan ṣẹ́ẹ̀tì méjì ò mọ́rù wọn ni àwọn tó máa ní jíǹsì kan wọ́n wá ní ṣẹ́ẹ̀tì méjì wọ́n máa fi ń ta switch ọ̀gá gbàgbé àbí nítorí pé ó gbé kábúkábú mọ́tò wèrè kan wá mọ́tò yẹn pop sí ẹ̀ ló máa fi ń ṣe cab tẹ́lẹ̀ ẹ́ poverty ti fẹ́ pa bàbá ní bàbá kò lè wá irin máyà mo ní tó ọmọ mi o ìwọ wọn máa fi eléyìí o máa lọ fi mú change wa ìyẹn ló wá ló wá freak ìwọ babe please you dey always dull me and i no dey like am ó mọ nǹkan tèmi ń sọ ni pé bọ̀bọ̀ yẹn try tí èrò gbogbo time tó máa fi ń wá tó máa ń bẹ̀ ẹ́ wọ́n ti fún ní trial. sórí bó ṣe wà yẹn kò lè fún mi ten k ten thousand naira ìyá ẹ̀ kò lè fún mi torí pé ẹrù àwọn pọ́pùsì ẹ̀ àwọn forefathers àwọn fathers. sí ẹ̀ òun ló fẹ́ tẹ́rí sí yẹn nígbà tó ń kára mọ́ ten thousand bíi pé ọkùnrin fún ẹ ní hundred million ṣé ten thousand ló ń pọ́nlé tó tó lè. ah ah Hey, Diola, you need to be serious for once. Adé máa sọ kan náà fún everyday everyday. Kí ló dé? Egungun tí ajá bá ṣántì, ṣé àkùkọ ìdíyẹ ló tọ́ sí? That means kò sọ̀rọ̀ mbẹ́, kò jọ impossible. Abeg, talk better thing. Ṣòro, ó ti wá yé mi sìn pé ṣorí àwọn bàbá àgbà yẹn àwọn bàbá arúgbó òṣì tó ń gbé kiri yẹn àbá àwọn tó ń kó káàkiri wọ́n ti kó sínú ọpọlọ ẹ̀ ó dà pé wọ́n ti lè jẹ́ kó ní life wọ́n lè jẹ́ kó ro nǹkan lè ro nǹkan gidi. you don do hold it right there kí ló dé kí ló fẹ́ pé o dẹ̀ ń ṣépè fún mi o dẹ̀ ń ṣépè fún mi o dẹ̀ ń jábọ̀ ń jábọ̀ jábọ̀ ẹnu ẹ̀ dẹ̀ mẹ́ straight tó pé mi caution ẹ̀ don't insult me o don't swear for me mi ò ní gbà ah, ah irú rubbish wo nìyẹn ah please you are bothering me abeg abeg abeg. abeg. Babe. Babe. Ah, ah. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó ń ké? Babe. I'm truly sorry to have kept you waiting all these years. I have found my true love here. Ha! I advise you to please move on with your life. I'm sorry. Yeah? Shut up. She ó ti ẹ báyìí? tó bá yá ẹ máa ní pé díọlá o kò serious sí o díọlá o ó ń ṣèrànù o díọlá o ó ń tẹ̀lé àwọn babaláyé bàbá àwọn arúgbó àwọn fọ́fọ́ fada ẹ̀ jọ ṣé kò pé èmi báyìí ìwọ tó ń ṣe love love wetin be love kí ló ń jẹ́ love ha ọlọ́run má jẹ́ kí n rí love láyé mi bí ṣe wà yìí ìwọ ó wá láì dàn sí mi báyìí òun ké ṣé bí wọn ló fẹ́ ṣe ṣe love across the ocean jọ níbo ni across the ocean yẹn bí ló já ẹ sí báyìí ó já ẹ sáàrin omi ó tún wá ń ké kó yẹ kó má ké kó má lọ drown finally o ẹ ó yá má bínú ó ti tó náà ó ti tó ó yá dìde. dìde náà it's okay. sí men are plenty ọkùnrin pọ̀ wo ojú ọkùnrin báyìí ó ń rọ̀ ni cheer up kó ṣáwájú kó ṣe gbogbo ojú ẹ̀kú fáyà ká bọ́ sí street wọ́n wàá rí i. Eh? It's okay, we have to do, to do, to do, stop fine. Hello now. Okay. Are you okay? You've been drinking. Oh my God. Kí ni nǹkan tó ń ṣe tó Joke? Joke, Jọkẹ́? Jọkẹ́ tí ẹ bá mu ọtí tó fi pàrònú rẹ. Tọ́tí yẹn da ìrònú yẹn á ṣì wà ń bẹ́ẹ̀. Oh my Oh my God. Kí ni nǹkan tí ì Oh, okay, okay. um, jẹ́ ká wọlé. èdè fún leave me. ti bọ̀ ti bọ̀ má bì ó yẹ ó yẹ wá wọlé wá wọlé come come no no no no no, come you have to. ìdè jọkẹ́. ìfẹ́ rẹ̀ ló. ṣẹ̀wá òkè ẹ̀ka sùn <laughs> báwo ni ẹ ṣe àná ẹ ṣe kan ni. hello mo kàn wá carry the way ni o mi kì í mọtí bẹ́ẹ̀ yẹn o kò sí nǹkan kan kò ṣe mí ah, <laughs> honestly nǹkan kan kò sí nǹkan kan ṣe hmm, ok tẹ bá insist tẹ bá ti wá sọ́dọ̀ wa màá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún yín. Eh. ó ní kẹ́ má dọ́dọ̀ ẹ má dá lóhùn ẹ má dá lóhùn ń ṣeré mi kẹ́dẹ̀ máa wo mo sì bá sọ̀rọ̀ ń jẹrin o tí mo sì bá sọ̀rọ̀ yín o ẹ wo aago ló máa dẹ́di ẹgbẹ̀yìn ẹ̀yin lẹ ẹ̀yin lẹ ní ẹ má wọ ẹ fọkàn mo tún sì máa bá sọ̀rọ̀ bọ̀ yín ò stop yín pé kẹ́ má wá sílé wa o ẹ má wá ẹ má wọ̀ọ́rẹ́ ẹ má dá lóhùn ẹ mọ̀ pé ọkùnrin obìnrin náà a máa fẹ́ fi akọ sí díẹ̀ pé kóun má dàbí pé òun gbọ́pọ̀ gbogbo nǹkan tó ń ṣe nìyẹn. màdàmá expect yín o. bóyá ti tó thirty minutes. Mm-hmm. yes kí ló dé kí ló ń lò ṣé kò ń ṣe ọ̀rọ̀ nuisance yẹn ló ṣe ń lò ṣá o ò ní ìdẹ at all òun ro ọ̀rọ̀ ọkùnrin kan ló já ẹ sáàárín omi ah you dey fall my hand stop ẹ na you don't need to do all this you don't èyàn ti sọ fún ẹ move on with your life it simply means play on ṣayé orí ẹ ṣe bó ṣe wù ẹ don't dull yourself ó tún fún ẹ ládvice ó tún gbà èmi ò wá mọ nǹkan tẹ́mi tó bá fẹ́ ṣe o mi ò mọ̀. Yola, I think I'm in love. Yes. Uh, <laughs> wait, you are in love again or you are still in love because you hear me? Um, partially, I'm likely seriously in love with someone. <laughs> ah, inú mi dùn o kí má pàrọ̀ inú mi dùn torí pé mi ti wà wọ̀rí tẹ́lẹ̀ wípé látijọ́ ijọ́ yìí o ò tí ì ṣe ti ibi o ṣàmú ti ibi yẹn o ò tí ì ṣe o dẹ̀ mọ̀ gbogbo ọmọ gan yóò ti mọ block àmọ́ nísìnyí tó wá sọ fún mi wípé o ti wà in love ah ẹni tó máa ma ṣayé bẹ́ẹ̀ ti wà nìyẹn please tell me who is this lucky person. oh oh it's John. dídùn ni dùn ni dùn irú àwọn jírí àwọn decisions tó máa ń mẹ́kì gbà ló máa ń fún ìwọ ní problem personally kí ló kí irú spec wo ló níná ju wọn why do she like àwọn small boys àwọn chewing gum boys tí kò sí nǹkan tó fẹ́ fún ẹ ju wọn oníṣòkòtò kan ṣẹ́ẹ̀tì méjì ju wọn ní kábúkábú ah na what for you o you and your spec gan na you and God dey in between but anyway anyway anyway. Eh, ah, but kò yé mi o ṣé o ti tó sí ẹ tẹ́lẹ̀ nǹkan sá tó bá dé pé o ti tó sí ẹ ẹ ti gbé nǹkan gbẹ̀mí mi gan ti dán ọ̀nà mi ti sùn lé mi. Ah, no ah, kò tó sí mi o but ó mọ money is not everything and bí mo ṣe ń wojú wọn yẹn mò ń wò bí ẹni tó jẹ́ èèyàn tíyàn lè rí ìdùnnú lọ́dọ̀ ẹ̀ lọ́jọ́ alẹ́ ni tíyàn lè bá gbé tíyàn lè ní peace of mind tíyàn lè ní happiness tíyàn bá fẹ́ ó mọ nǹkan mú pọ̀ nǹkan ní ìdí go ahead ẹni. my go ahead <laughs> nǹkan tó kéré jù tó kéré jù ní go ahead mi mi ò ní fún ẹ ní go ahead mi wọ́n ọ̀bí ìyá jù wọ́n rè jù wọn àbí kó ṣe jù wọn kàn náà wọ́n ọ̀bí rè mú mọ́ báyìí mo máa hàn dé òfà fún ẹ báyìí ni who him be ó yẹ kí ni ọgbọ́n máa dùn wípé ọ̀rẹ́ mi ẹ ọ̀rẹ́ Déọlá ó wà in love pẹ̀lú ẹ kò dẹ̀ tí ì tó ṣe ẹ hmm. he is a lucky guy nǹkan kékeré ni máa hand over fún ẹ báyìí ni inú go fi say no yes kò sí nǹkan tẹ́mi fẹ́ fi ṣe is is is is below you know my standard below the kind of people I I mingle I wine and dine with o get so kò sí nǹkan tẹ́mi fẹ́ fi ṣe ìwọ láì chewing gum boy so my fẹ́ will stick together o get nǹkan kékeré ni ìyá o ìyá ara ìyá o mo ti gbà ó but àfi mi bẹ. Ah, inú mi dẹ̀ ti dùn pé o ti gbà fọ́gà ẹ̀ àbí. yes o pípé mi lọ gbà ẹ̀ mo máa ń láìkì like you. má wọrí kọ́ ìkéde wọ́n tó bẹ́ẹ̀ ni. Hmm. a house forever, forever. like a king in the palace. Oh, girl, Can I you with me go there for a go anywhere you want? Make I go. Can I you with me go there, go there? Show my love. Anything you want, make I do. I go through. But you don't mo ti rohun tó oh òye mi I found the woman of my life mo ti rohun tó oh mi mo ti rohun tó òye mi I found the woman of my life. say we are waiting so, for the day. Baby. Ṣọ́ọ̀pù ó ṣe mi kí n má ṣe Yeah, baby. Ó ṣe ń ṣe mi náà ni. Ó ṣọ́ọ̀pù ń ṣe ẹ̀bẹ̀. Yes, but mi ò ní choice. Ṣé mo pé the share, lọ síbi iṣẹ́ lọ́la? Ìyá náà dẹ̀ máa So. No, no, èmi ò hó anybody. Uh, má ti pa owó deliver from cab tí mo fún bàbá olówó lówó ẹ̀ èmi lè ṣe nǹkan tó mm-hmm. I can take much, as much time as I want. Really? Uh, bàbá ọmọ nǹkan tí màá ṣe lọ́la yẹn uh, I'll make sure pé every one one hour mo máa clear uh, kí mo how you fẹ́ràn so you should expect my calls tomorrow. okay no problem. then tó the ti di time tí wàá close mm-hmm. tó fẹ́ wálé pè mí sórí tí state bá máa ń wọ cab tó dẹ̀ wà nù cab in time yẹn màá jálẹ̀ wá gbé Thank you very much. You're welcome. I love you so much. Come here. Mm-hmm. Mm-hmm. I'll see you soon, okay? Love I love you. If re long pa mi bi ati, pa mi bi ati, pa mi oh. oh. long pa Happy birthday to you. Happy birthday to you, dear friend. Happy birthday to you. Happy birthday <sighs> to you, my honey. Mm, long life and prosperity. Amen. So that means in me, we're going to pop. <laughs> all the bottles gbogbo bottles la máa pop lẹ́nu mm-hmm. àbí ìwọ tó like kó máa jáde tó <laughs> wá dìde shower a mm-hmm. máa jẹ mi sí oúnjẹ a máa kọ́kọ́ jẹ breakfast náà then mm-hmm. after that we go and paint all the whole city <laughs> red blue black yellow green rainbow colour you get. ṣé gan ni ọ̀rẹ́ mi. oh jọ̀wọ́. Uh, hello, baby. Oh, oh, I know compound, Yeah, don't Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, darling. Happy birthday to you. I love you so much, Edie. I love you too. Shall I tell you? Mo hope pé ẹni tó jẹ́ special day fún ọ̀rẹ́ wàá ti bá ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe. Ó mọ̀ bẹ́yìn méjèèjì ṣe jọ ń ṣe wàá ti bá tidy the broom ẹ̀ right. Sure, kí ni iṣẹ́ mi tí mi ò bá take your ọ̀rẹ́ mi? tí mi ò tidy up yàrá ẹ̀ tí mi ò make sure wípé èyí tó jẹ́ birthday jẹ́ special day <laughs> mo dẹ̀ hope pé ìwọ náà ọkọ ìyàwó your sweetheart I hope you are going to make today a special day for her too on your own side anyway as ah. ọkọ ìyàwó. <laughs> èmi kí ni mo ní èmi ò máa ní nǹkan kan tí mo lè fún except that um, lẹ́nìí um, I want to take you guys out we go out for dinner eat out have um, drinks but anywhere of your choice somewhere cozy so where would you like to go to and, then um, um another thing do um, though I'm a very poor man Be o I just tried in my power to get for my love my life the owner of my life my angel this token the kind of you darling. Come on. Take it. Take it. Take it. You're welcome. Oh, I'm so grateful. Adéṣewà pa. mo wà perfect. Yọ̀lá, I don't get my own. That's the win. Thank you, sweetheart. So I was celebrating. um, we got celebrant. You know, she's a celebrant. Don't normally choose. Uh, oh, come on. That is just for today. Ibi tí òun bá choose pa máa lọ tàbí ibi táwa méjèèjì bá choose fún pé ká lọ èmi nìkan ni you see um, I'm making arrangements. màá um, data as I'm asking somebody to do a trip for us we go to Dubai in like two weeks time and we're going to spend a week Hello Shopping. Whatever you guys want on my bill. my God, thank you so <laughs> much. You're welcome. You. Come on, let's go have drinks. Let's go into your house then. Let's go into your house. Come on, come on, girls. Your life. myself. dídùn ní dùn ní dùn lábọ̀ ẹ̀jẹ̀ kan láyé. kí ló dé tí mi ò kí ń ṣe kòǹgẹ́ nǹkan gidi pẹ̀lú gbogbo àwọn ọkùnrin tó wà lọ́wọ́ mi kí n má rí ẹnìkan ra scarf fún mi rí débi mọ́tò ṣebí owó ilé ni mò ń wá látijọ́ yìí ẹ wo jọkẹ́ tó jẹ́ wípé bóyá ni ọkùnrin pé méjì lọ́wọ́ ẹ̀ òun ló gba odindi mọ́tò ayé mi ti bàjẹ́ ẹ ti ẹ̀ dúró náà tí kì bá ń ṣe wípé àwọn ayé lọ́wọ́ sọ̀rọ̀ mi ṣe bẹ́mi gangan lọmọkùnrin fi gbogbo àìmọye oṣù bẹ̀ títí títí ṣùgbọ́n níṣe ni mo fi ọwọ́ ara mi gbé oúnjẹ alẹ́ mi fún lóńgò jẹ. mo gbé. Help yourself. For now, no, okay, ọ̀rẹ́ Oh, in fact, pẹ̀lú nǹkan tójú mi rí lẹ́ni tí mi bá jẹun for the next one month, owó ọ̀tẹ̀. Really? Yes. Kí ló dé? Hmm. Èmi àti Jùwọ́n mi àti lọ meet àwọn family ẹ̀. Ó lè dùn mí gan pé ó sì ń bẹ́ẹ̀. Ó ṣàtìmọ̀ ọ̀rọ̀ ẹ̀ náà. Ó like surprise surprise surprise. Ó dẹ̀ ní kí n máa kí ẹ o pé kó má bínú o. <laughs> Um, sori nǹkan to sọ yìí ó shock me, gan ni but wow I am happy for you. Eh? Oremi, I'm so so so happy for you. Thank you. But ṣé o fi wípé relationship wa ti ju wọn o fi òpó ti fast ju. Fast bíi ti báwo? Àbí ọ̀rọ̀ pa ṣèkéré ni Adéọlá? Wo obìnrin tó bá rí ọkùnrin tó serious bíi ti jù wọ́n mi tó dé tó wà kẹrin bẹ́ẹ̀ yẹn mi rò pé kí obìnrin bẹ́ẹ̀ yẹn jáfara o ah, ah. àbú ò mọ̀ pé ọkùnrin bíi ti jù wọ́n ṣọ̀wọ́n ni yíà ọ̀rẹ́ mi èmi gan-an dúpẹ́ ni wípé mo wà fortunate láti jẹ́ ìyàwó ilé jù wọ́n mi mo wá ń bi ọlọ́run ọba kó jọ nínú àánú ẹ̀ kó bá mi pèsè ọkọ alálùbáríkà bíi ti jù wọ́n mi fún ẹ. àmín àmín ọ̀rẹ́ mi àmín ah inú mi dùn fún ẹ gan ni o ṣé ọ̀rẹ́ mi <laughs> in fact deola tí o bá rí ilé tí èmi àti jùwọ́n máa gbé after wedding wa <sighs> wàá rò pọ̀ mọ́ president ìlú yìí ni mo fẹ́ ni ṣé orí jùwọ́n tó ń rí yẹn ọmọ yín bí níran ni o tó bá délé àwọn pẹ́rẹ́ǹtì wọ́n ní burúkú owó i mean burúkú owó lọ́wọ́ in fact ìgbà tí mo wọ ní compound mo lose count mọ́tò tí mo rí. Ah. àṣé aṣọ ńlá kọ́ ni èèyàn ńlá bẹ́ẹ̀ ni inú mi dùn fún ọ̀rẹ́ mi i'm happy for you. tí ọlọ́run bá dẹ̀ tún ṣe rè á má ló ń ṣe bí ní o sọjí ò tó bàtà ẹsẹ̀ jù wọ́n mi rárá rárá. ọ̀rẹ́ mi you are the luckiest woman that I've ever met ẹ́ as in kó sọ wípé èèyàn ní luck pé ṣé mo ti rí irú ẹ̀ ìwọ ni first person. ṣé wàá rí ọ̀rẹ́ mi èmi àjọkẹ́ tó ń wò níwájú ẹ̀ mi kì í ṣe àjọkẹ́ nàìjà mọ́ mo ti di àjọkẹ́ amẹ́ríkánà nítorí pé after wedding wa amẹ́ríkà láti máa ṣe honeymoon wa adéọlá bó ṣe ń wò mí visa mi ti rẹ́dí. <coughs> <coughs> mo bẹ̀rẹ̀ eh? kí toilet. mà jẹ mí o kí ló dé tí mo fi ọwọ́ ara mi bà yí ara mi jẹ́ báyìí ẹ wo gbogbo ìgbádùn tó yẹ kí n máa jẹ ló ti bọ́ sọ́dọ̀ jọkẹ́ yìí o ẹ dúró náà mi ò rò wípé ó ti pẹ́ jù fún mi láti gba ayọ̀ mi padà láti gba gbogbo ìdùnnú mi padà hmm. mo gbọ́dọ̀ gbà mo gbà padà. What? Nothing. Nothing? Yeah. Nothing? Mm. Nothing go dey wo mi. Ìfẹ́ mi. Yes, darling. Ayọ̀ mi. Mm-hmm. Ẹni bí ọkọ olólùfẹ́ mi the all in all ṣòro ibi tí ọlọ́run ẹlẹ́dàá bá fẹ́ múyàn dé láyé kò síbi ibẹ̀ yẹn ṣe lè jìnnà tó ó ṣáà máa múyàn débẹ̀ dandan ní ọ̀pọ̀lọpọ̀ gbà mí ọlọ́run máa ń fi nǹkan tó wúlò sí ọwọ́ ẹni tí ó mọ wúlò ẹ̀. Hmm. Um, ọkọ mi but àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí lówelówe kò yé mi o bóyá kó ṣàlàyé ẹ̀ kó yé mi yéké. sórí bí mo ṣe máa ń wá sílé yìí yẹn pẹ̀lú gbogbo wàhálà tí Adéọlá máa ń fi mí ṣe ó máa ń ṣe mí bíi pé kí n má délé yín mọ́ ṣé ló máa ń ṣe mí bíi pé kí ni mo ń wá káàkiri gan several times mo ti pinnu lọ́kàn mi pé mo ní wa mọ́ bọ́ kínní kan down my heart ó sọ fún mi pé kí n ṣe máa lọlé and I wondered wípé why ti máa ṣe máa lọlé àṣé nítorí pé ọlọ́run fẹ́ fi ẹ́ fún mi lẹ́yìn ni mo ṣe ń wá àṣé torí tiẹ̀ gan ni mo ṣe ń lọ and I love you so much angel. thank you thank you sweetheart kò dé máa wọ. Déọlá náà kì í ṣọmọ burúkú o and tí wọ́n bá ní mo lè lọ́ọ̀bù ọkùnrin mi yàtọ̀ sí ẹ̀ sọ́jẹ́ ìyẹn sọ́jẹ́ mo máa ní no àná likely kò jẹ́ pé tí n bá tẹ̀ wá fẹ́ sọjí gan mo lè má rí irú ìdùnnú tí mò ń rí lọ́dọ̀ ẹ lẹ́ni mo wá gbàládùra pé kí ọlọ́run kó jẹ́ kí ìdùnnú kó bá mi kalẹ̀ o. àmì o kí ìdùnnú ìbá wa méjèèjì kalẹ̀. àmì. àti sọ iṣẹ́ sẹ́yìn. <laughs> but baby. yes. nǹkan kan ṣì ń bá fò mí ó mọ gbogbo ìgbà tó máa ń wá sílé wa yẹn mọ́tò tó máa ń gbé wa nígbà tó wá mú mi wá sínú ilé yìí mo wo gbogbo náà gbà yín mi ò rí ibi tí mọ́tò yẹn mà lè dúró sí and again ibi tó máa ń mú mi lọ tajọ máa ń lọ yẹn ó yàtọ̀ sí ibi tá a wà yìí. You really want to know? Yes, I want to know. ṣorí ní ọjọ́ kan bá ti mú kọ́kọ́ dé. sùúrù báwo ẹ wá ẹ ẹ má bínú. Ah, ah, ẹ ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn jàre. ìgboro ti lé ni. Mr. Kasali ìgboro lè ní èjì mi kí n má lè jáde wọ́n àti alájà ṣe ń ṣe bẹ́ẹ̀ mi kàn fẹ́ mi fẹ́ máa bá wọn ágìl ni o. ìgboro ti lé ni tẹ bá bá gbèlú ẹ ní sọ gbogbo tẹ sọ yìí o ẹ wo kò sí bọ́mọ ṣe lè dàgbà tó ọmọ sì ní náà lọ́wọ́ òbí rẹ̀. Mr. Kasali mi kì í ṣọmọ kékeré mọ́ alájà ṣe máa máa polisi mi pé táyì nǹkan mo lè jáde táyì nǹkan mo lè jáde mo lè mú kọ́kọ́rọ́ kí ni mo fẹ́ gbé mọ́tò why why she doing that. ẹ ṣe sùúrù ni. a padà ń tẹ̀ mí o ṣebí kẹsà ti jáde ẹ wò mo ní mọ́tò kékeré kan dekumagolo tí ń gbé fún yín ẹ fi ṣe gbòòrò lọ. olọkọ. kò ní èsì o síìtì rẹ sì ti ya ṣé ẹ lè jí rẹ. kò ní èsì ok ṣe automatic ni àbí manual. manual ni. ok oh, manual manú yẹn eh, náà kò burú i can make do with that. ṣèlú. máa sọ létí alájà. inú sọ fàlájà. èyí eh, sèèyàn bẹ́ẹ̀ náà. àbọ̀ká sọ̀rọ̀ fún un. ìdílé ti máa ń fún so bí ìwà tí Mr. Kasali ṣe gbọ́n mọ́mọ́ mi lọ́wọ́ nìyẹn bẹ́ẹ̀ ni ṣé wàá rí at a point I started getting used to Kasali's car and um, I got so much attached to that car nítorí pé káyọ̀ máa ń fún mi ní free movement láti rìn káàkiri then um, kò kí máa ń jẹ́ kéèyàn mọ orí èèyàn tí mo yẹ ó dẹ̀ máa ń humble ọkọ mi gan fúnra mi pé after all mi dáadáa àwọn tó ní irú káyọ̀ lọ but tí o bá sì ti irú káyọ̀ ká ní mọ́tò ńlá ni mo bí wá sílé yìí adéọlá ò bá má ṣe nǹkan tó ṣe yẹn mi ò dẹ̀ ní mọ̀ fẹ́ òótọ́ tóun bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ báwo ni mo ṣe fẹ́ pàdé wọ ẹni bí ọkàn mi ayọ̀ mi olólùfẹ́ mi ìríjú mi ìfẹ́ mi. to good health life um, blissful relationship lot of kids.

bá mọ̀ pé o fẹ́ receive call wàá pa wàá dẹ̀ máa charge ẹ̀ ó ti ń ring látẹ̀ nǹkan gbà ó kàn disturb èèyàn níjọ. ṣé sọ́bìnrin àwọn tí kò máa lọ sí hmm? um, mo máa move from the very soon. kí ló dé? Um, mo kàn feel pé kí n change environment torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti jù wọn mi wà comfortable mọ́. ah no no no no no no no. no kí ló dé náà mo ti máa ń sọ fún ẹ severally stop making decisions like this o mọ̀ wípé àwọn decisions kan wà tẹ́ when you make them be like God why did I ever make such decision nítorí nǹkan tí ju wọn ṣe ṣe bí mi àti làwọn bíbá tí mò ń bẹ pé tí mò ń bẹ pé please o má fẹ́rẹ̀ mi lé o bla bla bla why stop stop it stop it please ah stop it. ṣòrí díẹ̀ ọlá mi fẹ́ kó bọ́ọ̀dà rẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ jùmọ̀ mo appreciate gbogbo nǹkan tó ṣe bó ṣe bá mi ń bá sọ̀rọ̀ but ó dà pé it's not there anymore please. ìfẹ́ òtítọ́ ni mo ní sí ọ àmọ́ òtí kan ni ó ní sí mi bí ọ̀rẹ́ àjèjì ló ṣe jẹ́ ọ̀rẹ́ àjèjì ló ṣe jẹ́. hello mo wà òkè mo ti ń pe fóònù ẹ látànà ò gbé wáyé. iṣẹ́ dí mi láti ìgbà tí mo ti kúrò lọ́dọ̀ ẹ̀ o ò tiẹ̀ pè mí to check up on me. never never so please you are not the next person. um baby oh will feel. I mean that's the no-go area but you know I love you now and Emilude Ekuro Fetele anyway so that means Ekuro Tikpada see or you can't do that and I had plans of spending weekend with you no no no no Captain hello hello they don't need don't need don't lábọ̀ rẹ̀ jẹ́ kọ́ láyé ilé òkè sókè ń jẹ. ẹjọ́ kì í jẹ́ tẹni ká má mọ̀ ọ́ yorùbá ló dẹ̀ sọ wípé bí wọn bá ṣe jókòó nínú fọ́tò ló máa bára ẹ̀ àjọkẹ́wọ́ ni mo rí inú fọ́tò o bó tilẹ̀ jẹ́ pé ọmọkùnrin tẹ̀jọ́ ya fọ́tò ọ̀hún mi ò mọ̀ rí mi ò rí rí ṣùgbọ́n ìwọ ni mo rí lójú mi méjèèjì mo fi rí ẹ àjọkẹ́ ìwà tó wù ìwà ìdọ̀tí gbáà ni ìwà dójú tì ní pátá náà gbọ́dọ̀ gbà lọ́wọ́ ọmọlúwàbí jọ kí nìkan tó fẹ́ gan-an tọmọkùnrin yóò ṣe fún ẹ ná sọ fún mi torí mi ò rí ohun tó obìnrin láwọn ọmọkùnrin tọmọkùnrin yóò fún ẹ kẹ wọn wá fi ẹ jọba o o tún wí àwúrè jọ ṣó fẹ́ di ọlọ́run ọba ni. àǹtí mi ẹ jù ṣé òkú kan máa fa àwọn ọmọ lóòótọ́ ni mo ríra mi nínú fọ́tò yìí ṣùgbọ́n kò yé mi kò yé mi ẹ̀yin mọ̀ kókó nípa ọ̀rọ̀ fọ́tò yìí o mọ nǹkan kan pa ẹ ìwé o mọ nǹkan kan pa ẹ. Hello Ajoke ibo ló wà náà. Um, for now mo fẹ́ privacy kò wù mí kí n bá ẹnìkankan sọ̀rọ̀ ṣé ti eh, worry I will take care of myself ok ok ìwọ gan pápá kan tó bá tiẹ̀ máa ṣe irú nǹkan bẹ́yẹn wàá dé wàá dé ṣe mi jìnnà òwò ń ṣe irú nǹkan bẹ́yẹn sí tòsí náà ẹ́. òde ọlá ìwọ lẹni tó súnmọ́ mi jù tí gbogbo ìgbà tí ó yẹ kí wọ́n rẹ́ mi ò mú kókó pọ̀ àwọn mi ò mú anything nípa ẹ̀. ó dáa mo ti gbọ́ mo ti gbọ́ ok ibo ló wà wá ṣàjẹ́kẹ́mi lè mọ ibi tó wà all right all right mo okay. yay mo ti gba nǹkan mi padà òde ọmọ ó fẹ́ gba nǹkan ti tèmi èmi tí mo smart tí mo sharp jùlọ ó fẹ́ gba nǹkan mi my baby my bubu baby. sweetie mi possible not done. àjọkẹ́ oyin ń sẹ́ àgbọ̀n ń sẹ́ ojú olóko ló wá wú kùndùkùndù yìí gbogbo èèyàn ló ti mọ tó ń lo àjọkẹ́gbà mi gbà mí nítorí ọlọ́run jẹ́wọ́ fún mi. bébí ta ni ó lè bá wa ṣiṣẹ́ díje mi. èmi dẹ̀ náà pẹ̀rẹ̀ pẹ̀lú káàsù àbí kí n kọ́kọ́ lọ ṣiṣẹ́ káàsù tí n bá ti kúrò ń bẹ̀ kí n lọ sọ́dọ̀ bíje. o mọ̀ pé táìmù náà bá ṣiṣẹ́ àkómọ̀ náà ẹ ṣe jẹ́ ká try Adiola. suggestion yẹn mo like ẹ ó wọlé. Adiola wà òkè. hello hello mama. ṣé wàá òkè wọ́n fẹ́ bá mi ṣiṣẹ́ kan sínsìn. ẹ ò yé. màá fọwọ́dọ̀ orúkọ ẹni yẹn sí ẹ àti hòtẹ́ẹ̀lì tó máa lọ ṣó ti gbọ́. mama ẹ̀yin lẹ ṣíwọ́jù láyé ìwà láàyè níbi láàyè ọlọ́run mọ́mọ́ ẹ wò mo ṣe ní kí n pè yín sí pé ah, kí ló ń ṣẹlẹ̀ o àwọn ọmọ yín ẹnu kò dry ni o kò sí nǹkan kan lẹ̀ o bẹ́ẹ̀ ṣe pè mí nìyẹn rí i pé ń jẹ́ omi ni. àmójẹ́rì ọmọ mi. èmi máa máa lọ rédí sí i kí ni mò ń ṣe. gbogbo ṣì ń dán ni. ló wà lálẹ́ wà tó wà ó kì í bẹ́ẹ̀ ok ọmọ náà. ẹ bíbélì ni pé káwá àdìmú dájúdájú káàdì di ló jẹ́ tútọ́ ọdún ẹ̀mú. yes that's true. sọmọ pé ìjà tó ń ba jọkẹjà wọn kí kò wá justify ara. kò wá justified how do you mean pé ìjà tí mò ń bá jọkẹjà wà justified oh, oh, oh, oh, somebody that I loved so much cheated on me but as a people who are justified. because oh, what did ẹ dada kó tó bá bọ́ ọmọ ìjà. mi ò wá di how do you mean pé What did di ẹ do I need a soothsayer kí n tó mọ̀ pé uh, nǹkan tó ṣe there was this picture that pointed that my woman that I love so much was cheating on me what else do you want me to do no I, I'm asking you what else do you want me to do. òótọ́ ni pé o ní picture òótọ́ kó fún mi èmi náà bọ̀ èmi náà mi ò láìkẹ́ mo sọ pé tó ṣe dáa but picture yẹn o mọ sọ́ọ̀sì náà. oh source a picture oh spare me. ṣé this was picture ni the bone of contention there was a picture and in that picture was my woman uh, my own woman with another man flirting with each other doing only picture now you saw that picture you saw what they were doing in that picture. ọ̀rẹ́ it ti mo suspicion. Yeah, yẹn. abeg ijọ. lónìí nǹkan tó dùn mí lónìí ló wọ picture yẹn. ọ̀gá mi kẹ́hìn oga mi ṣé láàárẹ̀ ni. àpàlà ẹjọ mọ́tò mi ni ó ní bàtà lọ́kàn yẹn lọ́kàn mi ṣì ń jẹ. ẹ̀ẹ̀kan náà pé. ẹ̀ẹ̀kan náà ni. ẹ̀ẹ̀kan ẹ̀ kò sí wàhálà ṣé ẹni jack. ní omi ò ní. five hundred ni o. jack five hundred ni. ẹ̀mí ò rà. ẹ máa rẹ́ǹtì ẹ̀ ni ẹ wọ́n ká ó lè máa ṣiṣẹ́ lọ́wọ́ báyìí káfí jack mọ́tò ní tọ́ báyìí wí kí mọ́tò wọ́ọ̀lù kó máa ṣiṣẹ́ mọ́ àmọ́ irú làálọ̀ fi rent a fi rent five hundred ni. ẹ wo ẹ máa ọ̀rẹ́ ra mi ṣe ẹ ra mi ṣe mo kàn ju nẹjọ. ṣé tá a bá wá yọ táyà yẹn ṣé báwa náà la máa bá yín fix ẹ padà so tá a bá ti wá yọ tá a bá ti wò tó bá ojú kan three hundred naira ni o. ọ̀nkú ẹ ra mi ṣe. kò sí wàhálà. wọ́n wọ́n wọ́n dé wà lọ sí. ẹ rí mi sá. mi ò rí yín rí bí kankan. ẹ mọ̀ mi rí ara ti bọ̀ kan ara ojú yín lùkọ̀ mi lè ojú yín lùkọ̀ mi wọ́n ti mọ̀ ojú tèmi orin tàn bí lèmi wà bóyá mo ti bá yín fẹ́ táyà rí ni o bóyá mo ti bá yín fẹ́ táyà àwọn ọ̀rẹ́ yín rí o tàbí mo rẹ̀ jọ ẹni tẹ́ mọ̀ táyà nìṣá. Ah! irọ́ táyà kọ̀ mo ti rántí ah, ah, ẹ̀gbọ́n ẹ̀gbọ́n kẹ́rin ayé tàwọn ìhó kéré gan-an ó ti omi làwọn èèyàn ṣé ibi tó wá sí káníkà mọ̀ pé ẹ̀yin fẹ́ jọkẹ́ ni àwọn ò ní fẹ́ obìnrin pọ̀ láyé rẹ̀ jọ̀kẹ́ wo lẹ ń sọ èdè ń sọ gbogbo ìyá sí dí wà lé ìyàwó mi tí mo fẹ́ ní ṣùlọ́kà kí ni kò tẹ́ wọ́n bá mi sọ èmi ò mọ̀ nǹkan kan mi ò fẹ́ jọ kẹ̀kẹ́ bí mo ti fẹ́ rí big boy la wa. ẹ get wọ́n ti pé gbogbo fẹ́yàwó yòókù fẹ́yàwó yín o ẹ̀rọ ìjà picture ẹ̀rọ ìjà tìpé yẹ màpá tó wà fẹ́ mọ́ màpá ẹ̀. picture kìíní ẹgbọ́n mi láàbò kan tẹ́ ń sọ ìṣe iṣẹ́ tẹ̀mí kọ́ láàárọ̀ ọjọ́ mi bí tẹ́ ti máa mọ̀ mí rè ibo ni same picture mi ò lóru fóònù tẹ́ ń lo fóònù tí mo ń lò ní kámẹ́rà ah, ah. àṣojú mi tọ̀ mí jẹ ni pé kí ni ah, àbí kí ló tún gbédé láàárọ̀ kùtù iná mi ò ẹyin ò ní ta èmi ni kí ni níbo òun rè òótọ́ ni o ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má bínú òótọ́ èmi mo wà nínú inú fóònù yìí ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ibi ni mo wà lọ́jọ́ kan. ẹ níṣẹ́ kékeré kan. kò máa ṣe é tó kéré fèmí kò ti táàtò kéré ṣé ti kẹ̀kẹ́ ni àbí ti ọ̀kadà. ṣe rí ọmọ mi ló níṣẹ́ yẹn ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin lè bá mi ṣiṣẹ́ yẹn dáadáa kan tó ṣe jẹ́ kí n wá nìyẹn ṣe rí iṣẹ́ tá à ń sọ yìí ó mọ̀ máa fún yín ní ten thousand every day. ten thousand naira. bẹ́ẹ̀ni. Ah, ẹ dúró ten thousand yẹn ṣé ẹ ti bá mi ríṣẹ́ sí company kan tó yẹ pé mi máa máa ṣe táyà bẹ̀ ni àbí bóyá táyà katapila mo lè ṣe náà. lọ kò ń ṣiṣẹ́ katapila fọ́tò nìkan lè máa bá wa yà. fọ́tò bẹ́ẹ̀ ni. fọ́tò ah, ten thousand <laughs> ẹ̀dùn ṣe fẹ́ fi mí sí kàlẹ́ndà nnpc náà àbí ẹ fẹ́ gbé mi sórí bọ́ọ̀dù lánàá no kò yé mi <laughs> ten thousand naira ah irọ́ ẹ yẹ ká máa lọ́sùn ọ̀rọ̀ kàlẹ́dà tí ẹ̀kan lélẹ̀ yìí ìkan tẹ́mi kan máa sọ fún yín ni pé ẹ jẹ́ kí fóònù yín kó máa wà on all the time even gan ní alẹ́ yìí máa pe fóònù yín ẹ má pa fóònù. èmi ń pa fóònù. mummy ṣé ẹ ṣọ́ wípé bọ̀dá ẹ̀ máa lè ṣọ̀kan ta fẹ́ ṣá. àǹtí ah, mi mo lè ṣe jù bẹ́ẹ̀ lọ iṣẹ́ fọ́tò mo kọ́ ẹ sọ fún wọn láti kékeré ṣẹ́fẹ́ ẹni fóònù ẹ bẹ̀rẹ̀ sí yà mí any star <laughs> ah, ẹ gbádùn máa yàgẹ̀ ẹ̀kọ́ lọ ṣẹ́fẹ́ ẹ̀kọ́ lẹ́sọ̀ máa yà fifty fún yín lọ́fẹ̀ẹ́ ten thousand lálẹ́ yìí kò lè tó yẹ ó dalẹ̀. ẹ mọ tó ṣẹlẹ̀ báyìí kó tó alẹ́ yìí èmi á pè yín láti fọ bí tẹ bá máa bá yín. inú ẹ̀wù ten thousand tọ́tọ́ lẹ́ẹ̀kan ṣo so ẹ̀ mo jọ kẹ́rin mi ì má ní kankan àìwò iṣẹ́ tèmi kọ́ láàárọ̀ ọjọ́ rẹ̀ bọ̀ ọdún tẹ̀sí náà owó kò dé ẹ̀ka tó tó yé lò ten thousand naira ẹ̀ wò ó pẹ̀tẹ̀ wáyé sí ẹ̀ fún ayé gan ẹ̀ ṣe olùfowópamọ́ yín jẹ́ ten kẹ̀yẹ́sì ẹ̀ bọ́ bọ́ dẹ́ yìí ọkọ̀ ẹ̀ ọkọ̀ tó fẹ́ sílẹ̀ ọ̀ngàn tẹ̀dá ní tẹ̀dá ní wọ́n rú yìí ó fún yín ah! ó lè wà fún yín èèyàn ńlá ni ẹ̀kọ́ mú gbẹ̀rọ bírèkì relationship wọn kó dà èmi kọ́ àwọn èèyàn ni ẹ máa ta máa ṣe ẹ ká lè bẹ̀rẹ̀. ìgbà tí mo gan tí mo gbọ́rọ̀ yẹn mo rò pé ah ó ti ṣe gan o. oh my god oh my god oh my god oh my god oh my god. mi ò tí ẹ mọ̀ ọtí ah! oh my on me right You want to arrange it? jọ̀wọ́ please Oh my God, jọ you ká jọ pé di ọ̀la di hospital. no no ah, no me in interest i'm not interested hospital for me. i'm sorry. la la so, la la so, la la so. Gentes. dídùn ni dùn ni dùn lábọ̀ rẹ̀ jẹ́ kọ́ láyé ilé òkè tókè jẹ́ tókè jẹ́ nàná. sí ọ àmọ́ tẹ̀gàn ni ó ní sí mi bí ọ̀rẹ́ àjèjì ló ṣe jẹ́ ọ̀rẹ́ àjèjì ló ṣe jẹ́. ìfẹ́ rẹ ló ń pa mí bí ọtí pa mí bí ọtí pa mí bí ọtí.